gómìnà ìpínlẹ̀ èkó babájídé olu ti pín mílíọ̀nù mẹ́wàá náírà fún ìkọ̀kan àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá tí ó bá ìṣẹ̀lẹ̀ ìwọ́de ìfòpin sí sars rìn ní nǹkan bíi oṣù kan sẹ́yìn gómìnà yọ̀ǹda ìwé sọ̀wédowó náà fún àwọn mọ̀lẹ́bí tí ọ̀rọ̀ kàn nínú ìpàdé tó jọmọ́ ètò ààbò tí ó wáyé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí orúkọ àwọn ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn ní asp yaro barrow edward inspector ayọ̀dèjì erinfolami inspector adéribigbe adégbénró inspector samson ehiebo àti sergeant bejide abiodun pẹ̀lú inspector igoche cornelius.